Mm-hmm. Let me, I'll cover the face. Mo cover it now. Kí ló tó Don't enjoy yourself. Just give me water. I want to give you baby. Kí ni kí àìsàn kọ́? wọ́n ní kí mo fẹsẹ̀ gbọ́n sí i. o gbé laptop yẹn wọ́n mi sọ school sí i. o thank you. this you oh. sorry careful careful darling Close, close, close. Good morning. Happy one year anniversary to Nigerian government, the Nigerian citizen. Either you like it or not, I you're supposed to. Let me just pray. I can't do without prayer. And it's going to be first one because I want to I want to take my breakfast. Heavenly Father, eternal rock of ages, Bola They say thank you for this morning. I worship you, Lord, because of God. Nobody like you from this. well, not to sad that be there exalted, be glorified forever in Jesus' name. I cover myself, my daughter, my people, my children all over the world, all my well wishers all over the world with the blood of Jesus, together with my children, with my all my well wishers, myself, O Lord, take total control in Jesus' name. Father, Lord, please come and speak to my mouth. Direct my tongue today in Jesus' name. Father, bless me continuously. I pray for strength. I pray for power. I pray for favor. I pray for anointing. I pray for joy. I pray for breakthrough. I pray for success. I pray for good things of life. Father, release them to me, to my well wishes, to my children, to all my people. Release them to our nation in the mighty name of Jesus Christ. Daddy, I want to speak this morning. Father, speak to my mouth. Direct my tongue in Jesus' name. My glory in my authority, my the power of God in me shall not be taken away in Jesus' name. Nobody can take it away. Father, mo gbàdúrà wọ́n lọ́run jọ̀ọ́ má gba agbára rẹ lọ́wọ́ mi, má gba àṣẹ rẹ lọ́wọ́ mi, má gba ẹ̀mí rẹ lọ́wọ́ mi, má gba àánú rẹ kúrò lára mi lórúkọ jésù ojú rere àti àánú àti agbára olúwa gbé owó èmi àti ọmọ àtàwọn olólùfẹ́ mi thank you father because you answer prayer i worship you lord because you are god in jesus wonderful name i pray whatever i ban this morning ban that whatever i lose lose them in jesus gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ọlọ́run ìjọba bless you o orílẹ̀-èdè nàìjíríà náà èyí ni ọdún kan tí wọ́n dé orí àlééfà ìjọba tuntun yìí àwọn ènìyàn kan àwọn ènìyàn me, I was expecting a lot of people to celebrate, but nothing being celebrated. They are not celebrating. Yes, yes. A lot of people are not celebrating. Yes, a lot of people. Yes. Hmm, Ọlọ́run gbàkóso. Àwa náà ta celebrate má jẹ́ ká bàámọ̀. Ọlọ́run gbàkóso. Ń tẹ́ fẹ́ káwé ni káwé, ń tẹ́ fẹ́ ká sọ ni ká sọ. Ètí ẹ̀fẹ́ káwé má jà wé, ètí máa wúlò ní má jò pa má jò ṣe mí léṣe. Ẹni bá ń dọdẹ mi sẹ̀, àwọn tó ń dẹ pàkúté sílẹ̀ fún èmi. Àtọmọ mi ẹ̀dá bẹ̀rù àjókòó sí pàkúté. Àwọn tó fagbára wọ̀n mi láyé, Ọlọ́run fàjùlọ wọ̀n bákan náà. Ọlọ́run jà fún mi, jà fọ́mọ tó fún mi, jà fọ́mọ olólùfẹ́ mi. Múnú mi wa balẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní yí padà thank you father because you answer prayer in Jesus powerful name we pray amen you are welcome to this platform brother Folashade is my name so today is one year uh, Nigeria government uh, the president of Nigeria was sworn together with the vice president last year May twenty nine. yeah today is one year I was expecting a lot of people who are jubilating them and a lot of people who collected money during the election because when before the election a lot of people were they they, they bless a lot of people and even some people also um I mean some people as well <clears throat> they were being given a recommendation nobody apart from one one uh, the rep not senate I think the rep and senate sitting together today I share them on my platform so apart from two of them the those you know nobody celebrating it and let me tell you when it is time for election a lot of them who collected money who collected rice they collected a lot of money a lot of which amount a lot of people collected cash even on this throne on the government of Ashwaju President Bola Ahmed Tinubu now some people have been rich on it apart from Osawa Kolon Shanufuwa and even some of the um, àti àwọn tó wà lórí facebook náà tó ń kóra wọn jọ pọ̀ wọn náà máa jẹ́ aṣáájú blogger gbogbo nǹkan tó bá ti ń ṣe they be posting nǹkan tó bá ti dá mi ò rí anybody wọn kó ṣe you know why because that time they believe that they are going to be getting money special money going to be released to them personally wọ́n fẹ́ sọ ìjọba yẹn wọ́n rò pé máa jẹ́ jẹ gúdú jẹ rárá ìbọn ṣe rò ṣé nobody o nobody right now sharing it nobody sharing gbogbo nǹkan tó bá ní wọ́n ṣe àwa tá àti ẹ̀ ẹ mọ̀ pé ńgbà tó di that minute máa mi mo wà ní àwọn tó <laughs> ẹ má bínú president ní dádì ẹ ní àwọn tó donate dádì mi sí orílẹ̀-èdè yẹn ṣó ti yẹ yín mẹ́rin fún yín ṣùgbọ́n ńgbà tó bá tó stage kan because of what people all these jẹgúdú jẹrá and co around him all the people calling themselves lover ones that they are actually evil you know when they started doing many things to frustrate you to channel your direction they be hunting you at time because they want you to fail and they want that government to fight you know I was expecting them all oh, to come out, all of them. <laughs> they, I'm expecting all of them now to come out and celebrate and be sharing as they said. Aṣíwájú you blog out oh, gbogbo àwọn èèyàn people people around them nobody now nobody and those people who collect money who have get rich a lot of people are rich in this government I even know some senator that is not even part of them now he's getting richer every day. And even before the government of President Bola Ahmed Tinubu get to power, some of them are broke. Some of them are getting rich now. But they are still here, they are complaining. On these things are what they say they are doing, even the celebrity of Nigeria. They're wearing clothes of 30 something, how many, 100 million, 120 million, 140 million. That's what they said, oh. You understand me? And they are not still celebrating. Like you think I will wear clothes of two, let me just wear clothes of 3,000 or your Canada and be by. I will not be celebrating president àwọn gbogbo wọn tó wà níbí i will be celebrating there. that's why i, I you know at time when i listen to what the people the celebrities are doing on social media you want to visit home okay home is better than home is better than abroad you understand me kò sí ibi tó dàbí ìlú mi o naija mélè gbàgbé ìlú mi o naija ilé koko màdélé o naija mélè gbàgbé ìlú mi o <laughs> you understand nobody none of them oúnjẹ mi ti ń sísun adẹ̀tọ́ èsì none of them now celebrating oh nobody sharing it's only me that is sharing all things good thing i will I the Bola Tinubu commission this today Lagos State commission this today they commission this in Calabar this and i'm the only one that is sharing it all these are jagudujera and come because money is not coming out to be sharing they are not giving us also but you forget that you eat rice you eat money when they during the election You understand? You forget me. All of you that eat money, you left them now. Nobody celebrating. Me that didn't eat anything. tó bá dìgbà oúnjẹ tó ń sẹ̀ máa olórí burúkú yín lẹ́ máa máa bẹ̀rẹ̀ sí fẹ́ tíyàn sẹ́gbẹ̀rẹ̀ máa máa fẹ́ ṣáná èèyàn sí àwọn èèyàn tó fẹ́ làwọn fẹ́ you understand me the Lord will punish all of you that are not celebrating President Bola Ahmed Tinubu all of you that wearing one twenty million clothes eh and you are not still celebrating this government the Lord will punish him is it because they are fighting corruption is it because they are fighting those people who are who are stealing stealing from abroad. The, the VSCC is working. The police also is uh, trying to arrest all the kidnappers and armed robberies. Abi, armed robbers. Is that the reason why you are angry? Celebrate him now. Abebe ah. Ebe ka fe pe fin si yini. because now three months, I mean, in less than three years now, by 2026 now they'll be doing campaign all of you be bringing head ẹ máa ma but two times they have do i mean emelo ni president ṣe kìíní palliative two times they have wọ́n ti celebrate palliative They are doing. two times palliative Money ní doing last year ni and some people make they, they make money Oh, but tí mo gbọ́ pé minister for palliative àbí kí lórúkọ lady yẹn do the money he embezzle oh no, ò ṣí thank God for the kind you see Nigeria are no angry because they are no because things are expensive ta ló send message to me. Nigeria wo anybody tó bá send message sí mi láti Nigeria yẹn ẹ̀yin boys yẹn lẹ́gẹ̀ o Oh man, máa ń pa mí lẹ́rìn bọ̀tọ̀ ló ṣì ní ẹ ọmọ burúkú sórí àǹtí ẹ̀yà wọn ń ṣe mí ìṣe gbẹ́ ẹ̀ ìwà àtijọ́lá lẹ́gbẹ́ ó ti sọ pé sọ fún àwọn ọmọ ẹ̀ torí pé mo notice mo èmi náà ń ṣe research lórí àwọn èèyàn o torí tó bá ti dárúkọ ẹ báyìí àwọn ọmọ kan tó ń tẹ̀lé wọn bẹ̀rẹ̀ sí ń dàyàn láàmú má nìkan dàmú láàmú o ṣé ti pé mi ń ṣe gbé ẹgbẹ́ mú mi ẹ̀ tó bá dẹ̀ o fẹ́ máa gbèjà àwọn èèyàn ṣọ́ọ̀rẹ́ ò lẹ́gẹ́ mo láìkẹ́ tóró máa ń pa mílẹ̀ nípò tẹ̀ ipò ti ajá kí wọ́n ló ń rèèyàn ń sìn kò sí ẹni tó rèèyàn tó ẹ lórí mídíà àti lórí gbogbo kìíní yẹn torí orí tó ṣó ti it's funny ṣó ti yé bẹ́ẹ̀ yẹn you are a comedian gbogbo nǹkan tó ń ṣe yẹn bọ̀tì ṣó ṣó ọ̀pẹ́ àwọn tó ń kọ́ nẹ́tì mọ́ ẹ ṣé kò ní sí èyí tó máa lọ fọmọ́ ṣoògùn owó nu wọn ṣàṣọra because gbogbo wọn àwọn tó send kinní kan ó wá dàbí pé orí platform ẹ̀ lọ́kọ́ ti í sí tó ti yé bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi nǹkan ó máa ń pààyàn lẹ́rìn bọ̀tì àwọn kan máa ń send message mo dẹ̀ ti wá trace wọn dọ́dọ̀ ẹ̀ mo rí pé bóyá àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni wọ́n ní ilé sọ mo tó tọ́ ni ò torí ó ní bí ṣe máa ń gbá research mi o ó ti yé so lẹ́gẹ̀ you are doing a great job bó ti jẹ́ pé iṣẹ́ tó ń ṣe yẹn hmm. ó kàn fún ni kì í ṣe great job o òun sọ àwọn ẹlẹ́mìí èṣù papọ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo nǹkan tó ń sopọ̀ yẹn o because gbogbo àwọn tó ń sopọ̀ kì í ṣe pé bóyá o ṣe feasibility study kò ṣe pé bóyá o mọ background wọn kò ṣe pé o mọṣẹ́ tí wọ́n ń ṣe kò ṣe pé àwọn ọmọ yẹn náà àwọn olóṣó this time around oríṣiríṣi is good o ó da góńgbà míì kankan torí olóṣó náà tó bá mú stanley tó bá ti ronú kúwàdà ẹ̀ṣẹ̀ ayọ̀mbẹ lọ́rùn lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ronú kúwàdà kì í ṣọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ so ṣọ̀rọ̀ ẹ̀ ṣọ̀rọ̀ ẹ̀ má nìkan àwọn nǹkan ọmọ kọ̀ọ̀kan mo máa ń notice àwọn kan débẹ̀ torí mi lè purọ́ tàn ẹ̀ lọ mo kò láìkẹ́ mi ti wá fún ẹ láti jọ ẹ̀ kó ṣe pé o lágbára jùlọ tó bá jọ ọmọ ọmọ àbúrò ọmọ Ṣèyí Tinubu àbúrò mi ni Ṣèyí Tinubu the same father ló jọjọ bí wa akọ̀lẹ̀ ó ti yé ẹ̀ bò kì í ṣe nítorí ẹni tó lọ́n bá rán síyàn ló máa ń ṣe ni lóore a lè ní bàbá kan kó má ṣe wa lóore a lè ní bàbá tó lówó kó má ṣàánú fún wa kó ṣe ó wà nínú ayé yìí so ti ẹni tó lọ́n bá rán síyàn nìkan ló máa ń ṣèyàn láàánú ó ti gbọ́ bẹ́yẹn so lẹ́gẹ́ mi àmì so ó máa ń pa àmọ́ mi lẹ́yìn tí bá jí láàárọ̀ kùtùkùtù báyìí nígbà mi tí mi bá fẹ́ rẹ́rìn má kò rẹ̀ má kò máa gbogbo kan tó máa ṣe yẹn ó fún gan ṣó ti yé rẹ̀ so bọ̀tẹ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ kó sọ àwọn kan tó máa ń send message mi ìjẹgbẹ́ yàrá ìyàwó àwọn tíṣọ́ lálẹ́gbẹ́ ó ti yé yín a lè máa fòróró pa ojú oríṣiríṣi òróró la máa ń tàì láti rà kí a bá lè bá gbà mú kí a bá lè máa sọ pé àti ó ti yé mẹ́yẹn àti over fifty ó ti yé yín ẹ̀ẹ́ so kò yí sì tàdẹ̀ tó ti ṣiṣẹ́ dáadáa àwa ṣiṣẹ́ gan o a ṣiṣẹ́ kì í ṣe ṣe aṣẹ́wó kì í ṣe fẹ̀yìn kì í ṣe fẹ̀yìn gbólẹ̀ o kì í ṣe fẹ̀yìn gbólẹ̀ grammar school táwọn ọmọ obìnrin wọ̀nyẹn ṣe é sí o fẹ̀yìn gbólẹ̀ yọ̀dí sí wọn yẹn kò ń ṣòwò a tó ti yé bẹ́yẹn oúnjẹ ti tutù mi ìdẹ̀kí oúnjẹ tó tutù lẹ́gẹ̀ẹ́ ti jẹ́ kí oúnjẹ tutù so ẹ̀yin gbogbo yín tẹ jáde iṣẹ́ tó tẹ́ pé wọ́n release owó tó bá dìgbà tán bá release owó èmi nìkan mò ń ṣí ẹ̀ sí i o bí mo ṣe ń ṣe ẹ̀ tí mo ń ṣe Haúsá ni mo ń ṣe Yorùbá ní ìjọba president yìí mo ń ṣe lójoojúmọ́ gbogbo ẹ̀yin tẹ́sẹ́ pé máa ma ṣe nígbà tí ò ti gbowó dé ẹ̀ ṣe o ẹ̀ ṣe tó bá ṣe tán sí lẹ́mọ̀ wá sọ pé ẹ̀yin kan APC ni yín kìnnìkan ni yín àṣẹ báyìí APC báyìí báyìí ọmọ tó bá dà bí lóyàtì ṣó ti eyín mẹ́yẹn ṣó ti eyín so kémi wá dé nàìjíríà kàtó pé ó ti sọ̀rọ̀ kíkẹ́ president Bọ́lá Ahmed Tinubu rí ó ti ekiri kan kìnìkan rí gbogbo yín lẹ́ ń wọṣọ gbogbo yín ṣé tòtòrí pé wọ́n ń jà fún fraud yẹn ṣé gbogbo yín tẹ̀ bá celebrate president Bọ́lá Ahmed Tinubu you a fraudster gbogbo yín tẹ̀ bá ń bínú jù tẹ̀ ń bínú jù tẹ̀ bá you are making money o a lot of people are buying big big big cars and the Nigeria is not good if it's good ńkọ́ anyway but president wa ẹ ṣe sà mo rí pé bóyá ẹ̀yin tẹ̀ ti gbọ́ wọn ni wọ́n fẹ́ sù ú ó dẹ̀ pé wọ́n ti sù wọn already mi ò lè sọ bóyá tòótọ́ tó máa ń fẹ́ farabalẹ̀ these days mi ò mi ò ṣe bẹ́ẹ̀ náà current lórí ọ̀rọ̀ nàìjíríà orí platform yẹn nìkan náà ni mo kàn ti máa rí nǹkan mi ò ṣe bẹ́ẹ̀ lọ sí platform káàkiri torí káàkọ̀ wà lórí mídíà káàkọ̀ máa ṣe ó ti yẹ yín mẹ́yẹn so nísìnyí báyìí kò sọ̀rọ̀ ogún o kò sọ́ọ̀bà kan o níbí báyìí mi ìdẹ́sọ fún yín pé mo wà nínú ẹgbẹ́ aṣáájú blogger ń sìn ẹ̀yin ò gbé tí ò bá ti yọ owó ìgbà tí ọbẹ̀ bá ti tutù tán adẹ́tẹ̀ yín máa máa kọwọ́ sí tọ́bẹ̀ bá ti tutù tán adẹ́tẹ̀ máa kọwọ́ sí nígbà ìpọ́njú ẹ máa sá lọ ni ọmọ ṣe tán ọmọ yọrùn. anyway let me eat i'm eating i didn't eat yesterday the only thing i ate when i ate only thing when i kí la jẹ lánàá nù bẹ́ẹ̀ ń jẹ breakfast ni no time ó ti yé let me eat my breakfast and i'm using rice for breakfast today rice mo ń jẹ yìí afọbẹ̀ jẹ́ sìn mo ọbẹ̀ wà nínú ilé tí mo fẹ́ jẹ yìí èyí tí mo jẹ last time lórí kámẹ́rà yẹn kò sọ bẹ́ẹ̀ mbẹ́. ìgbà ìpọ́njú la máa ń mọ̀ rẹ́ o tọ́bẹ̀ bá tutù tán sí ẹ̀yìn adẹ́tẹ̀ a máa máa kọwọ́ sí. five more minutes. ok dear ọ̀gá mi ń bá mi sọ̀rọ̀ ń God bless you. Okay, thank you, darling. Thank you. <laughs> fún mi five tẹ́lẹ̀ ten minutes more, five Thank you. God bless you. God bless you. Hmm. Ìgbàgbọ́ yìí la máa ń mọ̀ rẹ̀. Tó ti yẹ yín. Tó bá jẹ́ pé wọ́n ti ń pín owó wọ́n gbé wọ́n síta. Tó ń pín tí wọ́n máa pín tí wọ́n ní ṣe kankan sórílẹ̀-èdè Nàìjíríà. Everybody will be celebrating. It's good o! It's good o! It's good o! Because wọ́n fẹ́ sọ pé kí afárá dá for some time kí orílẹ̀-èdè náà lè dá káwa náà lè níná káàánú iná lè dàbí orílẹ̀-èdè lóyìnbó ká lè dàbí amẹ́ríkà díẹ̀ kò ń ṣe amẹ́ríkà ká tiẹ̀ dàbí díẹ̀ díẹ̀ tó ń sàn you you know ṣùgbọ́n tó bá yẹ pé bọ̀tí ẹ jọ sà ìjọba náà wọ́n ní mí ọmọ fẹ́ dóde ọ̀dẹ̀ tẹ́tì wọ́n ní wọ́n dà pé wọ́n sùn àwọn gọ́ọ̀mẹ̀ntì nǹkan tó ń bá ṣe àwọn mínísítà ṣé ẹ láì kírú nǹkan mẹ́yẹn ìjọba wo ló ti kó mínísítà síta pé kí o come mo fẹ́ investigate ẹ kí lẹ ti ṣe pẹ̀lú àwọn owó ta fún yín state yín ìjọba wo ló ti ṣe é ilẹ̀ mọ́ máa complain ṣáá ni níbi ilẹ̀ haúsá lọ́hùn náà wọ́n tún ná mo ti ẹ̀gbẹ́ pé wọ́n ná bá president Bọ́lá Ahmed Tinubu jà seriously because of Yorùbá Yorùbá náà tún celebrate wọn ó ṣùwà gbogbo èèyàn tó bá ti dá báyìí mọ́ máa bá wọn jà ni ó ga o tó bá jẹ́ pé owó wà ń sì tó máa ń bẹ́ sùn ẹ̀ tó máa fi ọ̀bẹ pin tó máa fọ̀bẹ pin wọ́n máa gbọ́ orin orin oríṣiríṣi tó máa láwù kan máa ṣe patí tó máa lè ráyè jalè gbogbo ẹ̀ ìyẹn máa wà òkè hmm. nàìjíríà yẹn This country, you cannot swear with your country. Everybody want to go to Nigeria. Everybody want to go to Dubai. Want to go to, you know, everybody buying car. Nigeria is not good. And even the people buying BB cars these days, we don't know what they are doing. Oh. Wọn ò fi one. ṣe wọn ò wá. Èpè gbogbo nǹkan yẹn ó jealous everybody o oh. but a kàn sọ fún yín sí pé kò sẹ́nibọ̀dì tó celebrate. Ìgbà ìpọ́njú yìí ni tó bá ti dìgbà tó bá le orí bíbá ilẹ̀ orí platform wa máa wo káàkiri platform àní anybody tó ṣí anybody. owó kẹ̀dẹ̀ yà á rí oṣù dẹ̀ ti ń parí báyìí anyway ó ní wọn bàtọ̀ bá ń ṣiṣẹ́ tíṣẹ́ bá ti ṣe tán ọbẹ̀ bá ti tutù tán àwọn adẹ́tẹ̀ bẹ́tẹ̀ máa ti dá adẹ́tẹ̀ mọ̀ nìyẹn o. ó ga. three more minutes abi five more minutes. Eh? Mm-hmm. mo rọ ìṣó ń jẹ ẹ má bínú oúnjẹ breakfast mi oúnjẹ wa kú wọn tẹ̀ tí ìnáwó lé last month ẹ tún gbé kẹ́ má bínú wọn tún ìnáwó lé last month tán. Mm wọ́n ní mílò tiwọn wọ́n ní mílò wọn wọ́n ní mílò wọn wọ́n ní mílò wọn o. Mm. gbogbo èèyàn ń pariwo pé ìlú le ṣé ó sọ fún yín pé bírọ̀ ni. anyway olójú kan nílò afọ́jú òun lọ́ba wọn. anyway mo fẹ́ advice yín kí tó máa lọ no time ó ti yẹn tó bá bí ọmọ tó bá fẹ́ marry single man woman ó ti yẹ yín mẹ́rin tí o dẹ̀ ti bímọ rí tẹ́ni ò bá tọ́jú ọmọ tó ní tí ò tọ́jú ọmọ so it's not she's not um, married um, kò qualify for marriage mọ́ anybody tó bá ti fẹ́ marry single woman single mother can put it this way tí ẹni yẹn single mother ní pé ó ní ọmọ ó dẹ̀ ti fọkọ sílẹ̀ àbí nǹkan kan ṣọkọ àbọ̀kọ́kọ́ ti kú tó bá ti tọ́jú ọmọ dáadáa ó qualify láti fẹ́ níyàwó but tó bá fi ẹ tó bá focus sí ẹ lórí tó bá lóun fẹ́ràn ẹ i love you i love you tó lóun lè ṣe everything fún ẹ tí ò dẹ̀ lè ṣe everything fọ́mọ ẹ kò ń ṣe kò lè kò ṣe anything fún ẹ he just want to get into ó kàn fẹ́ tẹmọ fún ẹni tí tó máa fi get into you and by the time tó bá get into you máa believe pé wọ́n ti tòjé bo lóṣàlọ́ kò sí bàbá ẹ tó lè bọ̀ ó ti yé so wise wise up open your brain ó ti yé so charity begins at home ni wọ́n sọ ẹni tó bá máa dáṣọ fún ìràntọ́ rẹ̀ la máa wò ẹni tó bá máa tọ́jú ẹ àsọkọ ọmọ tó bí gan kó tó di pé fẹ̀yìn á tọ́jú ẹ̀ torí ẹni tí ò bá tọ́jú ọmọ ẹ̀ kò lè tọ́jú ọmọ tẹ kò lè tọ́jú ìwọ tó bá sọ pé òun tọ́jú ẹ̀ ó ní ìkọ̀kan ní orí target don't let anybody play on your intelligence ó ti yé single mother tó bá máa fẹ́ make sure kó jẹ́ single mother tó serious kó ṣe on serious element kó dẹ̀ ń ṣe àwọn single mother tó máa introduce nǹkan burúkú sọmọ wọn bó bá jóbìnrin tó máa sọ pé ọmọbìnrin yẹn ń kọ́ ó gbúdọ̀ máa lọ sùn pẹ̀lú ọkùnrin at a tender age àbọ̀mọkùnrin yẹn ń kọ́ ó lè ṣe anything at a tender age ó ti yé bẹ́ẹ̀ yẹn pé wọ́n wà ọ̀dẹ̀ àwọ̀ he just want to so i mean he just want to support you it's not your support maybe he has something ó ní target Only mission by the time they finish with you wàá mọ̀ pé ọ̀yọ́ lò wá. ó ti yé mò ń lọ báyìí a tún máa padà wá Anybody bá ní amádélà nídé bá good morning o everybody so èyí ní ọdún kan tí our president pé ọdún kan ẹ̀yin Nigeria blogger aṣíwájú blogger ẹ ṣe nǹkan kan látọdún kan yẹn mi ò platform yín ẹ lọ wo platform mi ṣé mo gbowó ń gbà tí wọ́n ń ṣẹlẹ̀ sàn àbágán tún ṣe pé fáwọn tó bá dìbò pé APC àtúnṣe pé ṣáàṣe pé ni àwọn tá a sọpọ́ọ̀tì gan lánàá gan wọ́n ti lọ àárín kọ̀ọ̀kan wà rómi ara rẹ̀ jẹ́ nígbà tẹ́ tó wá ṣe ton sìn E tún denu denu denu torí pé owó ò jáde bẹ́ẹ̀ ṣe rò àbí pé tó bá tiẹ̀ jáde wọn ò sọ pé kí wọ́n ẹ̀ǹdẹ́sù ẹ̀ wọn ò fi àyè gba fraud púpọ̀ so ti yé inú bí everybody ó ti yé yín mẹ́yẹn na you sabi o mhm. so i get my mind i just say president ẹni kò kí burúkú má kẹ̀nìkan mọ́ ni ẹ mọ̀ pé gbogbo àti tó bá ti di pé kò sẹ́ni tó ń celebrate wọn báyìí mọ̀ pé mi máa ń gbé dáàdì mi sókè èmi ni máa ń gbé dáàdì mi sókè àwọn èèyàn bá dẹ̀ ti sọ pé wọ́n fẹ́ kùdíẹ̀ kùdíẹ̀ kùdíẹ̀ fún tí wọ́n fẹ́ sọ pé wọ́n kọ̀ sílẹ̀ èmi náà máa ń try láti support wọn láti gbé wọn sókè so may almighty help us have a wonderful day good morning everybody ẹ má gbàgbé o ẹ lọ ka jẹsàre ah, ọmọ táàmì ti pé o ṣé o ti pé Yeah. Okay. To ba ti rẹ́ẹ̀dì kó sọ fún mi ok ka Samu. Samu ṣé sáàmù sáàmù one nineteen ka one nineteen verse one oh five ok mm-hmm. your word is a lamp for my feet. Mm a lie on my part ó ti yé yín ẹ̀ka sáàmù ẹ̀ka sómẹ ó ti yé yín ọ̀rọ̀ ọlọ́run ó ní yánú ọ̀rọ̀ ni ní fìtílà fún ẹsẹ̀ mi ọkàn mi ìmọ́lẹ̀ nípa ọ̀nà mi ẹ̀mí ọ̀run ju orúkọ mi lọ ilé kọjọ́ ìsinmi olùkọ́ mi olúwa kọ́ mi jésù kémi lè jẹ́ tirẹ̀ kọ̀mí kèmí lè jẹ́ ọmọ rẹ̀ yẹ́ ẹ̀ tí ì sọ àlá tí mo lá fún mi mo láàlá wọn fẹ́ gba kọ́kọ́rọ́ mi lẹ́yìn mi àmì lẹ́nu mi ẹ́ kò ṣeé gbà mo tẹ́yìn mọ́ eyín mi nà follow come my mouth no dey smell eyín tó bá ti bàjẹ́ tó bá rùn ó máa jẹun lẹ́ máa rí sign tó jẹra wọ̀n yẹn tó o bá tọ́jú eyín àbí tó o bá ti lọ jẹjẹkújẹ àbí tó o bá ti lọ ń gbẹ́nu sí i ọjọ́ tó ti bí mi ọlọ́run níjẹ́ gbẹ́nu sí ìgbékúgbé lórúkọ jésù àìtàkà òṣìdánù ó ti yá okay bye for now love you guys see you o don't forget psalm one oh nine i mean psalm nineteen verse one oh five okay ìyanu ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ yorùbá ẹ̀ ni mo sọ yẹn mi lè jó jẹ́ mi yẹn dénú kínní bye for now ẹ fún mi ní lọ́ọ̀fù o ẹ fún mi ní star president Bola Ahmed Tinubu happy anniversary one year o hmm. tó bá tún dìgbà tó máa fẹ́ three years máa tún pé sìn ẹ máa rí gbogbo wọn máa dà síta náà máa bẹ̀rẹ̀ sí tẹ pósítà kiri àwa tá a bá ti ń gbé sókò wọn ò ní gba wọn ò ní jẹ́ àrí kankan àwọn olè. no friend no money no friend ẹ ṣe ẹ ṣe ẹ̀yìn tẹ fún mínísítà <laughs> no money no friend no money no friend no money no friend but mali kan no money no friend no money no friend no money no friend no money no friend. Mm.